lasma yóò gbẹ́sẹ̀ lé mọ́tò èrò tí kò bá ní ọ̀dà ìpínlẹ̀ èkó àjọ tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ lójú pópó nípínlẹ̀ èkó lagos state traffic management tí wọ́n ń pè ní lasma ti kì àwọn onímọ́tò èrò nílọ̀ látàrí onírúurú ọ̀dà tí wọ́n fi ń kun mọ́tò tí wọ́n fi ń ná ìgboro láì lo ọ̀dà ti ìpínlẹ̀ èkó agbẹnusọ àjọ náà taofik adébáyọ̀ tó sọ̀rọ̀ yìí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó fi léde sọ pé lójúnà àti lè tẹ̀lé àlàkalẹ̀ òfin tó de àwọn tó ń fi mọ́tò ṣiṣẹ́ ajé nípínlẹ̀ yìí ìjọba ti ń kìlọ̀ lẹ́ẹ̀kan sí i pé gbogbo àwọn mọ́tò tí wọ́n ń ná àwọn àdúgbò káàkiri lẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ rí dájú pé àwọn kùn ọkọ̀ wọn ní ọ̀dà pupa àti yẹ́lò kí wọ́n sì fi dúdú tẹ́ẹ́rẹ́ sí agbede méjì rẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ìjọba yóò gba mọ́tò náà lọ́wọ́ wọn ni. Adébáyọ̀ ní ọ̀gá àgbà àjọ LASTMA Bọ́lájí ọ̀rẹ́ àgbà ti ṣèkìlọ̀ lágbègbè Ọ̀ṣọ́dì nípìnlẹ̀ Èkó lópin ọ̀sẹ̀ tó kọjá yìí níbẹ̀ ló ti fi tó àwọn èèyàn létí pé àjọ lasma yóò bẹ̀rẹ̀ sí fòfin de gbogbo àwọn mọ́tò èrò tí wọn kò kùn mọ́tò wọn ní ọ̀dà mọ́tò ìpínlẹ̀ èkó bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé monde ọjọ́ keje oṣù kọkànlá ọdún yìí káàkiri ìpínlẹ̀ náà ọ̀rẹ́ àgbà ní ìkìlọ̀ yìí wáyé láti rí i dájú pé àwọn onímọ́tò pàápàá jùlọ àwọn tó jẹ́ pé àwọn agbègbè káàkiri inú èkó ni wọ́n ń ná tẹ̀lé òfin ètò ìrìnnà ìpínlẹ̀ èkó èyí tí wọ́n ṣe àtúnṣe ẹ̀ lọ́dún 2018 láti lè rí i dájú pé kò sí àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá kankan lójú pópó kí ààbò tó dájú sì lè wà fún ẹ̀mí àti dúkìá àwọn olùgbé Èkó bákan náà ló ṣàlàyé pé àwọn bọ́ọ̀sì kéékèèké tí wọ́n ń pè ní dánfó tó fi mọ́ kórópè ni wọ́n gbọ́dọ̀ kùn ní ọ̀dà yẹ́lò pẹ̀lú ọ̀dà dúdú tẹ́rẹ́ láàrin méjì ẹ̀ nígbà tí àwọn bọ́ọ̀sì ńlá onílẹ̀kùn méjì yóò fi ọ̀dà pupa tíjọba fọwọ́ sí kùn tiwọn ọ̀rẹ́ àgbà ní gbogbo àwọn ọkọ̀ tí wọ́n fún láṣẹ láti máa ná agbègbè Victoria Island àti àyíká ẹ̀ pẹ̀lú irú ọ̀dà tí wọ́n ti fi lélẹ̀ fún wọn láti lò gbọ́dọ̀ lọ forúkọ sílẹ̀ láwọn ọ́fíìsì tíjọba ti pèsè sílẹ̀ ọ̀gá àgbà yìí wá rọ gbogbo àwọn ọlọ́kọ̀ èrò pátá láti tẹ̀lé òfin yìí fún àǹfààní ara wọn torí wọ́n ti pa àwọn òṣìṣẹ́ LASTMA láṣẹ láti gba mọ́tò yòówù tí kò bá ní ọ̀dà típínlẹ̀ Èkó fọwọ́ sí lára bẹ́ẹ̀ sì ni wọn ò ní fi mọ́tò tí wọ́n bá gbà sílẹ̀ àfi tí wọ́n bá ṣe ohun tó yẹ ní ìbámu pẹ̀lú òfin síwájú sí i ọ̀gá àwọn lasma tún sọ pé gbogbo àwọn mọ́tò èrò ni wọ́n gbọ́dọ̀ ní nọ́mbà ìdánimọ̀ tí wọ́n fi forúkọ ẹ̀ sílẹ̀ pẹ̀lú àwọn ìwé táwọn aláṣẹ máa ń já fún wọn lọ́dọọdún ìyẹn hacking permit bẹ́ẹ̀ ló tún gba àwọn onímọ́tò tó jẹ́ pé agbègbè kan ní pàtó ni wọ́n ń ná láti má ṣe tasẹ̀ àgẹ̀rẹ̀ kọjá àlà wọn lọ síbi tí kò yẹ kí mọ́tò wọn ná nítorí gbígbà ni wọn yóò gba mọ́tò ẹni tí ọwọ́ bá bà ládùúgbò tí mọ́tò wọn kì í ná wọn yóò sì fojú ẹ̀ balẹ̀ ẹjọ́ ó tún gbà wọ́n níyànjú láti yàgò fún àwọn òfin tó tako òfin ojú pópó bíi kí wọ́n páàkì ọkọ̀ síbi tí kò tọ́ kíkó èrò tàbí jíjá èrò sílẹ̀ níbi tí kò yẹ wíwa ọkọ̀ láì dé bẹ́líìtì mọ́ àyà níwájú wíwakọ̀ níbi pèpéle tẹ́sẹ̀ ń gbà tàbí ojú ọ̀nà tó rọ ọkọ̀ bọ̀gìnì BRT yíyíwọ́ ọkọ̀ padà níbi tí kò tọ́ kí mọ́tò máa fìwà ìbìkítà dínà mọ́ àwọn mọ́tò tó kù tíyẹn yóò sì tipa bẹ́ẹ̀ dá súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ sílẹ̀ àtàwọn ìwà ìrúfin míì mọ́nísọ́lá ṣàká ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá lóníròyìn